أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ púpọ̀ fún ọlọ́, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àpẹjẹ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Ìkẹ́ àpẹjẹ ọlọ́kọ́ máa báwọn ará alẹ́ ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà sí lánàá wọn. títí di ọjọ́ gbéǹde alùkìyàmà abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwa tí a ṣe iléyá 1447 ọlọ́jẹ́ àtúnṣe 1448 wá jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé sòdímọ̀ jẹ́ ẹ̀dógún láti ṣe ìdókò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wà ní káyìí torí jímọ̀ jẹjọ àwànú ọdún iléyá ọjọ́ mẹ́rin làlá fi máa sọdún ọdún iléyá ti 2026 ọbọ̀ sí Wednesday 27 May 2026 so ọdún iléyá jẹ́ Wednesday Thursday Friday Saturday so ń gbà léyá ti parí àtúntì bẹ̀rẹ̀ ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa kọ́lọ̀ ń kọ́ gbalẹ̀ sùn tíra muharramatun ìfàánà bí a náàsù yẹ̀dìbò làhádàrù mẹ́nàá tíra iná là ń sàlàyé lọ òní ìlọ máa jẹ́ part 38 um, part 39 èyí tá a ṣe last ní February 22 uh, ní May 22 May 22 láti lókò kan yìí tó ṣe déédé ìdòlè ìjà fáyì òní ló ṣe déédé ìdòlè ìjà 19 tó ṣe déédé June 5 2026 so part part 9 òun ni tòní tíra mọ̀hàrọ̀mọ́tọ́n ìfàhánà bí annáṣú yẹ̀jíbò làhádà òmìnira àwọn nǹkan tó lọ ń kọ̀ àwọn nǹkan èèwọ̀ tó jẹ́ pé àwa bá a jẹ́rú ọlọ́run àwọn èèyàn à ń fọwọ́ yẹpẹrẹ mú ó sì yẹ ká sọ̀ra fún ṣùgbọ́n àwa afẹ́ jẹ́ mùsùlùmí gidi ọlọ́run abẹ́ ọjà jẹ́ mùsùlùmí gidi gbogbo ọjọ́ bá a bà kú bá wà bá wọ ọlọ́run ọlọ́run jẹ́ ká wá bọ̀ ní mùsùlùmí gidi torí wà látàmú tó náà illa wa antum muslimun jazakumullahu khaira a gbọ́dọ̀ kú àfi ká jẹ́ mùsùlùmí òdodo ara tó lè jẹ́ mùsùlùmí òdodo òun lè jẹ́ láì sọ ẹ̀rí pàwà bá jẹ́ èèyàn náà mo jẹ́ bàbá mo wá ń sọ fún ìyàwó àtọ̀mà ìfẹ́ kẹ́ẹ̀ṣe nǹkan báyìí wọ́n wá ń ṣe ìyàmọ̀ sẹ́tò ní odò wà láìnà mi ò nínú mo jẹ́ pífà mo wá ń sọ fọ́mọ kíláàsì mi pé èèfẹ́ nǹkan báyìí ọwá mi lòun ó ṣe sẹ́lò mi ó dùn mo jẹ́ gọ́vùnà mo ń sọ fáráàlú ìtí ìfẹ́rẹ́ wọlé làwọn ó ṣe mi ó dùn mo jẹ́ five chancellor yunifásitì mo ní tí mo fẹ́ yunifásitì rè àwọn súrẹ́ẹ̀tì láwọn ọ̀fẹ́ sẹ́lò mi ó dùn ẹ̀ẹ́dẹ̀ wípé Yorùbá lẹ́ni tó bá jù mí lọ ó lè ṣe kí ni

tánà tí sọ́lọ̀ láàrin ọ̀sálà ní ọlọ́run lára mọ́ ní nǹkan ìwò là ń ṣe ọlọ́run kú sùúrù wà láì ọlọ́run kú sùúrù ó wá ìpèsè máa bínú báwa ṣe ń bínú tí ìgbà sọ fún súdẹ́ǹtì mi kan ní mo fi òun pé tọ́lẹ́tì yìí ó mi máa gbé

kí ló dé bẹ́ẹ̀ ni mọ́tò bá sọ̀rọ̀ iná tí mọ́ ń lọ ni tí ọba tẹ́ ilé ọ̀nà ẹ̀rọ kó kó so sẹ́ẹ̀fẹ́ yẹn kọ́dọ̀ bíi à aláìsẹ́ yẹn ọba ṣe kúrò yẹn dà èyàn lè sọ bẹ́ẹ̀ padà rẹ èyàn lè wọ̀ ní bàbá tí àdá aláwùsára kà ifá whereas asọ̀tà mi lọ lóòótọ́ aṣọ ọkọ náà ni ṣùgbọ́n a ti sọ fún pé àní ọmọ lọ sọ mọ́ tí n bá ti wà ní olé orú máa mi àdìwásọ nínú àwọn ọmọ náà lọ àwọn ọmọ ẹ̀ka ọmọ wọn yàrá jẹ ọlọ́wọ́ ẹ̀ka gbọ́dọ̀ ọ̀sẹ̀fẹ̀ kan ẹ̀ tó láwọn fẹ́ wọ́n gẹ́gẹ́ àwọn ọmọ rẹ̀ á ọlọ́run dẹ̀ ní àmọ́ ṣe àdẹ̀ ṣe ọlọ́run dẹ̀ ṣe ẹ̀ jábọ̀ pé ọlọ́run lọ́dọ̀ rẹ̀ a wa illam takfir lana wa tarhamna lanakunanna min al-khasirin ala ala lo sin wa ala furi ji wa ko ke wa la ilaha illa anta subhanaka inni kuntu min adh-dhalimin ala lo sin wa ala furi ji wa kama ba wa kula la mo illa tin so tolo o fe báyìí ẹ wá ja ma gbiyan ká má o ká má jena si musafa asul mar'atul ajnabiyya ara tó jẹ́ èèwọ̀ ni ká máa bọ obìnrin obìnrin àjòjì ká máa bọ̀ lọ́wọ́ obìnrin tí èsè lẹ́tọ̀ọ́ wa ká máa bọ̀ lọ́wọ́ àràmù jama handshake with opposite sex ọmọbìnrin kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣe ọmọ rẹ, kìí ṣe sísá rẹ̀. kèé ṣe màmá rẹ kèé fàbúrò màmá rẹ lóbe àbábúrò bàbá rẹ lóbe àbáwọn tó jẹ́ pé wọ́n lè fọwọ́ kọ ọwá ń bọ̀ lọ́wọ́ haram bọ̀ tẹ́ ìbàdẹ́gbàgbé mọ́ yanjú ẹ̀tọ́ pọ̀ nídẹ̀ẹ́dógún pẹ̀lú pé àìmọye àwọn ọmọ tá ń gbà sọ́dọ̀ tí wọn ò lẹ́tọ̀ọ́ àti máa fọ́ kanra wọn tí kan bá jọkùnrin tí kan bá jóbin wọn lẹ́tọ̀ọ́ kan fọ ọkànra wọn àwa la máa ń sọ ńlẹ̀ yorùbá pé ẹ̀sìn mọ́mọ́ ẹ̀gbá àbúrò ni wọ́n wọn ò lẹ́tọ̀ọ́ kan bọ̀ra wọn lọ́wọ́ ṣùgbọ́n lẹ́ẹ̀ yorùbá wọn ó tún dìmọ̀ra wọn irú ẹ̀ tó ṣẹlẹ̀ tí mo rí ní ọlé yá mo fẹ́ kọ́ mo wá ń fi gbọ́n sọ pé sóòrò pọ́ lẹ́tọ̀ọ́ kan fọ́ kan wọ́n tún dìmọ̀ra wọn mo ti sọ ọkọ̀ níjó ní ìyẹn tí mọ́tò máa wé jà ọkùnrin báyá ní ìsìn bàbá ọkùnrin méjì wọ́n jọ ọmọ bàbá kan náà àti ìyá kan náà àbọ́mọ ìyá kan náà lásán àbọ́mọ bàbá kan náà lásán ìkan bí ọkùnrin ìkan bí obìnrin àwọn ọmọ wọn wọn àlebọra wọn lọ́wọ́ náà ṣẹlẹ̀ à níwọ̀n èsì fámìlì fámìlì ni wọn ṣùgbọ́n wọn lè ṣe kéde tí kan bá ń bojú tóbìnrin yẹn bá bojú ọkùnrin ò mo ti lo àpẹẹrẹ ní òní Rashid Hashim ló kọ tèmi àbúrò mi mi ọ̀njẹ́ Lukman Hashim òun obìnrin náà èmi ọkùnrin ò lè fọwọ́ kan náà ló jókòó lẹ́gbẹ̀ẹ́ mi kò lè fọwọ́ kan kí ni o mẹ́ìmú náà náà ṣẹlẹ̀ àná. tí mẹ́ìmú náà bá ń ní ánùsù lè rójú ẹ̀ wọ́n sì mara wọn pé fámìlì làwọn àjọ máa ń sọ ọdún lé ọ̀rẹ́ méjì mariamu ọmọ mi obìnrin ló lẹ́yìn lọ́dọ̀ àwọn obìnrin èmi bí mo bẹ èmi àbúrò mi òun lọ́mọ ọkùnrin ọmọ rẹ ọkùnrin gbogbo wà hùn ní sùkú ọ̀dọ̀ mi lọ́wọ́ kò lè fọ́ ọmọ ẹ̀gbọ́n máa bú torí ọdún fẹ́ra wọn náà ṣẹlẹ̀ fámìlì náà ni wọ́n tí mọ́lé àmọ̀ bá ń bojú kọ̀lẹ́tọ̀ kó ti fọ́fà lókù àdìfún Khalid àdìfún Abdulbasu gbogbo àwọn ọmọ ìsìn mara wọn pé fámìlì làwọn àjọ sọ tó pọ̀ lé tí ìnáwó bá dáwà kọ́ àjọ ń ṣènáwó pọ̀ ní wọn lẹ́tọ̀ọ́ kan fọ́ kàrà wọn sẹ́ẹ̀mọ̀ pé ìtó súnmọ́ jù ni mo lò wọn

sẹ́rí tí mo sọ ìkálùkọ́ padà ní olé kò súnmọ́ lè kà náà wà ó Yorùbá ló kó bá gbogbo wa torí pé bá kó ẹbí mọ́ra ẹbí àtà sẹ́mọ́ pé tí mo sọ ìkálùkọ́ gbogbo wa papọ̀ lórí kan àwọn ọmọ ọmọ kódà tí kan bá wẹ̀ máa pátá lásán bọ̀ wá sọ́dọ̀ níbi tí sí àwọn ọmọ ọmọ àwọn àìwá gbogbo ẹ̀mọ́ ilẹ̀ mẹ́fàdà sínú lé gbogbo ọ̀gbọ́nà yọ̀rọ̀ mi lọ gbogbo àwọn ọmọ ìlú torí pé wọ́n sún awọn. wọn wọ́n jọ ń jẹun wọ́n jọ ń wọ́n rira wọn wọn lọ́wọ́ awọn. ara muhammad èyí tó súnmọ́ra wọn ni mo bẹ̀rẹ̀ wo bóò ni ó ti á rí èyí tó dènà síra wọn ẹkẹjọ jẹ́ classmate ẹjọ́ lọ sùkúù ẹjọ́ pàdé meeting landlord ẹjọ́ pàdé inú mọ́tò ẹjọ́ pàdé university ṣe ara wọn tertiary institutions wọ́n ti ya wèrè gidi mọ́lọ̀ lọ́wọ́ lórí àdìpàdé àwọn rí sí normal thing ọkùnrin àtobìnrin kẹ́ẹ̀ṣe kíni kẹ́ẹ̀bọ̀rọ̀ ayé lọ́wọ́ kódà tẹ́lá bọ́rẹ́ ah, kánípọ́pọ̀ lè jẹ́ class captain ẹmẹ́ òbí èyàn 100 level àwọn ọmọ jàbítò àwọn ọmọ 16-17 tí wọ́n tètè radiation sí ìmí ti ya ó ti ya ọ̀tá ọlọ́run gidi ọwọ́ àwọn university lè 17 àbí èyí lè lè jẹ òun wá ní class rep ẹjẹ́ káfà kó ń ṣe bí English ní class wọn wá jẹ́ partment òun ni class rẹ̀ obìnrin wà bẹ́ẹ̀ ẹja sọ pé obìnrin jẹ́ twenty ọkùnrin jẹ́ nineteen wọ́n jẹ́ thirty nine ọkùnrin wà ní class rẹ̀ tí class rẹ̀ bá ti wá dé òun ni gọ́ọ̀nà class rẹ̀ good morning good morning yọ bọ àwọn obìnrin lọ́wọ́ ẹwà dúdú ẹ̀jẹ̀ tó ti gbà wájú ọlọ́ òun nìkan ó lè kọ́ obìnrin twenty lọ́wọ́ tọ́ba jẹ́ wípé ẹni ẹ̀ general court wọ́n mọ̀ bọ̀ra wọn lọ́wọ́ wọ́n rí sí normal pay àwọn rí sí pé greeting

láti ọdẹ lẹ́fù ó sì ń bọ̀ lọ́wọ́ èso ọgbọ́ ọmú two hundred èso ọgbọ́ ọmú ó lè jẹ́ three wà á bá bá bọ́wọ́ kan ara rẹ̀ ọba máa mú fi ìgbọ́ ọba bọ́wọ́ kan ọba wo ojú ah, parí iṣẹ́ sáré ọdẹ lọ́wọ́ láti tẹ́lẹ̀ tó ọba yìí ọba ti lọ́wọ́ tán nígbà ọba fọwọ́ sí ọba tó fẹ́ ní ìṣe nígbà ọba yá sí àwọn abámi ló fẹ́ rẹ̀ èso ó ní ọ̀dẹ́ ìlú ó tó lè fún olóyún kẹrin tó sẹ́yìn gan. níbi kẹ́ni sí náà ti bẹ̀rẹ̀ náà wọ́n á já sọ pé òkè ẹ̀dín rẹ̀ mọ àlọ́lọ́ ní ọ̀dà sọ fẹ́ mi rẹ̀ àlọ́lọ́ ní ọ̀dà bẹ́ẹ̀ mi rẹ̀ ọmọ sọ́dọ̀ ọlọ́ ọfẹ́ bọ obe mẹ́wàá lọwọ káfa abẹ́rẹ́ gbọ́ lórílẹ̀ mẹ́wàá kórìrì ọwọ́ atú ẹ̀jẹ̀ tó ọba lè mara máa bọ obìnrin lọ́wọ́ mùsùlùmí ebe fẹ́ rí ọmọ ọlọ́ọ̀lá bá sọ̀rọ̀ ẹ bá wá fẹ́ lò tó okòwò afọ ṣak anna hada kàmá sọlọ afọ bọ obe lọwọ. tàbí ká máa fọ́ ọkà omi méjì ìjàmbá ẹ̀mẹ́jì àgbàdo mọ̀sọ́fà átùlùmára á wà mọ́sùlùmára á kábọ̀ obìnrin lọ́wọ́ handshake yẹn èyí ọlọ́kọ́mọ̀ láàrin àwọn ọ̀dọ́ àwọn kàkó sign of greeting báwọn kíra àwọn ìsìlámù faramọ́ ọkùnrin àtọkùnrin kábọ̀ra wa lọ́wọ́ kódà tá a bá tó ti dira wa ti pẹ́ atọ́lẹ́ṣe kéde àlè ọ̀g kábìmọ̀ra wa kábọ̀ kẹ̀hàn ìyẹn náà ń pè ní alimohanakọ alẹ́ alimohanakọ èyí tó rìnlẹ̀ lọ́dọ̀ àwọn àfà lórí kápọ̀ ọ̀kẹ́rùn òun ni pé ẹni bá a bá ti rí tó ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n ẹni tá à rí gbogbo ìgbà káàbù lọ́wọ́ nìkan ṣe kí ni ó ti tó káwálẹ̀ tá à rí gbogbo ìgbà náà àwa àbọ̀ lọ́rùn tó ní báwọn kan àwọn jàmọ́ jàbàtì àgbà ẹ̀fẹ́fẹ́ máa torí ẹ̀ta àwọn èèyàn ló àrùn káwálẹ̀ ń tà tiẹ̀ wá rí gbogbo ìgbà kan àwa bọ̀ lọ́wọ́ tán abátán ọ̀gì ẹ̀ kò sọ wá lórí yá ṣùgbọ́n ìbáwọn sálàfù máa ń ṣe ẹni tán bá ti rí ti pẹ́ díẹ̀ òun náà máa ń hug so ẹ̀rí kọkùnrin àtọkùnrin obìnrin àti kéré o obìnrin ìyẹn ló máa ṣẹlẹ̀ àwọn ìlànà kíkì Islam ọkùnrin àtọkùnrin ẹ̀bọ̀ra yín lọ́wọ́ tẹ́ bá ń fi ra yín ti pẹ́ ẹ̀ tó ti mọ̀ra yín. ọkùnrin sọkùnrin obìnrin sóbe ara ni ọkùnrin ọ̀gbọ́dọ̀ bómi lọ ìkejì ni má sùn bákan náà ọ̀gbọ́dọ̀ máa fọwọ́ àmàrà fẹ́ láàrin a náà àwọn ibi bá jẹ́ àṣìṣe kéékèèké ká sọ́ra kọ́lọ̀ obìnrin ti máa bá obìnrin ọlọ́run láyé ni ní wọ́n bá yàwó yàwó

kò sí tí mo fẹ́ ṣe o ṣùgbọ́n bí ti máa ti di pé ọkùnrin kan ó ti wà nínú mọ́tò ó wà láàrin ìní ọ̀yà jókòó ẹnì kẹta mo ti pé báwọn tí n bá ní pé mi mọ́kọ́ wọlé obìnrin lọ́fẹ́ wọlé mo lè fi sẹ́mu ní ààyè fún ẹbí níyà dọ́gbọ́n lọ gba ọ̀dà àfẹ́ àti lẹ́jẹ́ bí ọkọ̀ ibi ọba ti lè rí dọ́gbọ́n ibi tó ọba ti rí dọ́gbọ́n ọkà yẹn kó àdọ̀rúrọ̀ làlúrí ṣùgbọ́n wọn náà gbọ́dọ̀ tó wá máa dọ́gbọ́n farajọ́ fà lára obìnrin sugbe ìpọ́jẹ́ páwọn èèyàn máa máa ṣe gan wọ́n ń fọwọ́ kóbe wọ́n ń fọwọ́ kàn wọ́n ń dìmọ̀ wọ́n ń gẹ̀ wọ́n ti ẹ̀wà ń rò máa ń ata gbé nìyẹn kán fi irin gún ọ lórí kórì rí ó tú ẹ̀jẹ̀ ànábì ló ní ayé àmọ́ fà ata ìlàdúkọ́ fọwọ́ kan obẹ̀ ànábì ló gbólóòtọ̀ general mọ́sù ó ti wá kó sínú ìwọ́n tó bá gbogbo lọ́wọ́ ọwọ́ rẹ̀ kan àbí ọkàn ọkàn tó wá sọwọ́ ọwọ́ rẹ̀ ẹ̀ẹ̀kẹ́ rẹ̀ lọ́kàn nítòsí ẹ̀ṣẹ̀ ni haramu kan fi gún ọ lórí ọ̀sọ̀ ìdúkọ̀ fọ́ ọkàn ẹlẹ́ẹ̀kẹ́ ọba fọwọ́ sí nígbà ha eyu gẹ́ eyu gẹ́l kan fi gún orí rẹ̀ ó ọba dì ara rẹ̀ kára rẹ̀ kan fi gún ọ lórí ẹwà ọlọ́run sàánú wa àáfàá ní kò kò sí bí níbi pé ká máa bọ obìnrin lọ́wọ́ sínú ọwọ́ ni zinel yẹni zinel yẹni sínú ọwọ́ ni àáfàá ní kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ wọ́n làwọn ẹni ọlọ́run fi ló wí bẹ́ẹ̀ sallallahu anábì ní alẹ́ anábì ní ojú wa méjèèjì ó máa jama ti lọ́kọ́ máa ń ṣe sínà kí wá ní sínà wọn wà sínà ùmọ́ ànàbọ̀ àdánwò òtìdé jama ti bolóde kí bolóde kọ̀lá àfáà súnà ẹni tó lè bọ́ ń bẹ̀ bọ́yẹ̀ tí bá ń lo fóònù kékeré fóònù tí ò ní internet facilities àwọn fóònù kéékèèké àwọn fóònù bíi one thousand five hundred àwọn bíi bàbá àdébò àwọn fóònù kéékèèké tó lè mọ́ ju bí ara five thousand seven thousand lọ àwọn fóònù kéékèèké tí ò ṣe ya picture tí ò sì géèmù gan lórí ẹ̀dùkọ́ òfin sí ìmọ̀ sí lọ nǹkan méjì péré ló lè ṣe kán pè ọ́ kó o pè èèyàn kán sẹ́ndì text message kí wọn náà sẹ́ndì text message ó tún lè ṣe nǹkan kẹta àtàná sọ́bẹ̀ ó tún lè ti tàná sí tọ́lẹ́ẹ̀tì <laughs> kò lè ṣe facebook kò lè ṣe nǹkankan lẹ́wọ́n tó lè fi gbà láti text message náà nù ẹ̀tọ́ bá ń lo orú fóònù nìkan lọ́lọ́run ní lábẹ́ àtàwọn tí wọ́n sọ ìwọ́n tó bá ti lo android phone smartphone wà láyà níbi kábẹ́rù ọlọ́ mí yọra nílẹ̀ tó bá ti tan facebook báyìí àwọn péèjì òfò kan bẹ àwọn spotify sponsors àwọn máa ń fowó kù sí ẹ̀ ní tàbí báyà kan náà àwọn fúrẹ́ǹdì ẹ̀ ọ́ kọ́mẹ́ǹtì wọ́n gbé wá wọ́n notify rẹ̀ àwọn péèjì olówá ní followers kí náà ń ṣò mẹ́ ìgbà ayò omi kí náà ń ṣò mẹ́ ojú ara omi kí náà ń ṣò mẹ́ obìnrin tó ṣe ọ̀rọ̀ lẹ̀ kí náà ń ṣò mẹ́ àwọn ọkùnrin tó ti ya wòrìmọ̀ lọ́n lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n ó ń fídíò ní YouTube ó fídíò ní TikTok ó fídíò ní WhatsApp àbí WhatsApp channel àbí WhatsApp status èmi ò status máa ń sẹ́ wà status ní mo lè sọ pé the last two three weeks ní olùkọ́ mo status lẹ́ẹ̀kan lẹ́yìn ìjọ tí mo gbé nǹkan status tí mo fi ṣe wá àti gbá àràfà ni mo sì ara wò wọn bá àwọn tó

gbogbo àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ọ̀dọ́ wọn ti ya ìmọ̀ lọ́n lọ́wọ́ àfa o kí ni wọ́n ń gbé status wọn ní WhatsApp orin fún kí máa wo tẹ́ ẹ bá wo status twenty ó súnmọ́ kẹrí méjìlá sínú ní òde ìdùn tẹ́ ẹ bá fi akọ̀ rẹ̀ jù wọn pé music remains haram delete ẹ̀yọ̀ kan tó rí wọn náà lábùdọ̀ wọ́n ọ̀pọ̀ smartphone ọmọ tí ò lè wojú rẹ lójú ayé yóò wojú ẹ lórí internet kálukọ wọnà ọmọ ẹ wà mí kéèyàn ọmọ tẹ̀ wọ́n nígbà táwọn àgbàlagbà gan ya wọn àgbàlagbà gan wà ní ibi ó sì ya fídíò wọn àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ tán ti kó mú bàlágà òun ẹ̀ àwọn ọmọ ní

ẹni tí ò ṣe sì náà ojú ọ̀dàbí ẹ̀pọ̀lọ̀ ọ̀dà sí nàìjíríà kò sí èmẹ́ni ká nàìjíríà tó fún ìdí sí náà ojú ṣùgbọ́n sí náà ojú ń bá a bá ti wá bẹ̀rù ọlọ́run god do the master kí la fi tẹ̀wọ̀n wà kú lílì mọ̀mílẹ́ yẹ̀gúdú mẹ́nà àbísọ́ọ̀nì ní sọ́ọ̀tù náà Quran chapter twenty four ẹlẹ́wọ̀n láti yáyà thirty thirty one lọ nìyẹn ọlọ́run ti fẹ̀ẹ́ kan pàwa náà láṣẹ táwa náà bá fẹ́ jẹ́ ni ọlọ́run gbogbo àwọn ọmọ tó ń sí gbá àyàlẹ̀ wà láì pọ̀ náà lù àwọn ọmọ tí ń sí orí ilẹ̀ tó bá mọ nígbà àyà torí gan àwọn ọmọ tí wọ́n ń wọ aṣọ bẹ́ẹ̀ máa wọ páìsì wọn sẹ́ẹ̀ máa pàdé wọn ládùúgbò ní máa rẹ júlẹ̀ ní mi láì tó o bá sọ ọtọ bá ní àwọn gan aláfi ẹni ò ní tó tó jẹ́ kó orí íńtánẹ́ẹ̀tì ó ìlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gẹ́gẹ́ tó ń sì mẹ́gbọ̀ bá wùwò kú òtọ́ yà máa wọ́n mọ́ obe tóun náà rẹ̀ kù àbí tí wọ́n ti ẹ̀jọ́ gbà fún àwọn mútúálì tí wọ́n jọba ara wọn sùn tóró ti wo nǹkan ó ti dára ó ti dámẹ́ra ara rẹ̀ ti mú fùkọjá nọ́mà gbogbo àwọn táwọn ìsílànà bí àtàlà ń pè ìmọ̀ sẹ́wọ̀n pé láyé ànàbí kò ti sí ìmọ̀ íńtánẹ́ẹ̀tì níjọba ànàbí sọ gbogbo àwọn ọ̀rọ̀ ìsìn náà orí íńtánẹ́ẹ̀tì ò sí kò sí Facebook wà láì níjọ́ náà ní sí YouTube sí WhatsApp òdì sí TikTok òdì sí Instagram òdì sí Telegram òdì sí Twitter òdì sí náà tó wà níjọ́ náà fífíkà ni obìnrin ti ń lọ tó tí ò múra tí ò lò jáàbù tó orí gbáyẹ tó orí wọn orí ẹ̀ ẹwọ táwọn àárín àárín orí omi àárín sí èrè yìí tó ọba tí mo ṣe ń ṣe wà títí bá dìde tí mo bá wọ̀ nǹkan abásáláàrí ń ṣe àárùn bẹ́ẹ̀ tí ò gbórí ṣèbí ní olúwa ìlàjọ wà tọba lọ fẹ́ máa rẹ̀ láti ṣẹ̀jú méjì mẹ́ta tọba tó karí mọ́lẹ̀ jù gan àáfà ó kàn máa rí ètò tó sírílẹ̀ lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀kan níbi tí wọ́n ti tọrọ fún kálẹ́dẹ́ ó rí orí ó tó wá sáwọn aṣọ tó transparent tó jẹ́ pé àrìnẹ̀fà ó ń kàfíyá tó ń àríyá ànẹ́bì ni wọ́n wọ sọ ṣùgbọ́n ìhòòhò wọn wà wọ́n wọ sọ ṣùgbọ́n kí náà wà ó ìhòòhò torí náà mo rọra àmì àtẹ̀yìn ọmọ ìyá nínú àdẹ̀wò tó pọ̀ jù báyìí òun làwọn ìwòkúwò táwọn online wàzìnà umar anazar àlòjú méjèèjì ó ń ṣe sìnà kí ni sìnà ojú jàmá ìta àfi wo ọlọ́kù tó wá ṣe wàlìyàdá lè fẹ́ níyá lè ọwọ́ wa méjèèjì tẹ̀ wọ́ yìí ọwọ́ ọ̀tún ó ń ṣe sìnà ọwọ́ òun náà ṣe sìnà kí ni sìnà méjèèjì alimati ìtẹ́ ẹ bá fọwọ́ gbá mú ọfọ́ gbáyàwó yàwó mú sẹ́mọ̀ pé ẹwọ́ ọlọ́run ọlọ́run la ọwọ́ níbi sìnà íńtánẹ́ẹ̀tì ọwọ́ òde tètè lórí íńtánẹ́ẹ̀tì ṣe ẹ̀gbà ọkẹ̀ ń wo obe nínú fídíò ní lè fọwọ́ so <laughs> rí pé ọlọ́run sàánú ọwọ́ rẹ̀ báwọn a jẹ́ pé ọ yẹ kí mọ̀lẹ́ kọ́ fẹ́ ìrẹta yí ọwọ́ ta tó ti jẹ́ ìdàbí kọ́ lọ́wọ́ torí pé ọwọ́ ò lè ṣe pé ojú òun lè ṣe ó lè ṣe ayé

kí láàṣẹ ilẹ̀ àwùjọbí láì bàtà ìsinmi lè ká bá kọjá náà bá ń dìmọ́ra wọn náà fọ́ tẹra wọn gbá àyà ọ̀rẹ́ mi ní kí n máa gbọ́ orin tán plé òun pé orin òun lọ́fà wèrè tán ṣe òun o lè dájẹ́ o lè dàmú kíní kan tí bẹ́ẹ̀ gbá àyà rẹ̀ yóò o lè dájẹ́ wọ́n wá ń dìmọ́ra wọn fọ́ tẹ àwọn ọkùnrin tẹ igbá yòóbe àwọn náà ń dìmọ́ra wọn inú wọn ń dùn sínà ni wọ́n sọ pé àtìyàwó ẹ̀rí pé ọwọ́ ń tiẹ̀ sínà ojúkorojú ni ọmọ obìnrin tó ọfọ́ kàn èyí tó ọba bọ̀wọ́ èyí tó ọfọ́ kàn lẹ́ẹ̀kẹ́ èyí tó ọfọ́ kàn gbáyà èyí tó ọfọwọ́ kàn tán èyí tó ọfọwọ́ kàn lẹ́fẹ̀ sinani Muhammadu ẹsẹ̀ náà ò lè ṣe ìsìná orí íńtánẹ́ẹ̀tì ìjàmbá ìfẹ́ gbọ́ mi yé ẹsẹ̀ ó lè fojú wo ìnáwó kan lórí íńtánẹ́ẹ̀tì à kíní kan kọ fún jìnbí tó o ti rẹ̀ lọ ibi ìsìná tó ti ṣe ìsìná ẹ̀sẹ̀ a jẹ́ pé orí ń tọ́fà ìsìná lórí íńtánẹ́ẹ̀tì àrẹ̀ ní ó lè fẹsẹ̀ máa rìn nínú fóònù ló burú gbádà tàbí tó ọba sùn lójú ọ̀rọ̀ lálàánú àlàtọ̀ ọba sì láwọ̀ bá àlàlàpọ̀ ogóbe sùn ọ̀ lẹ́sẹ̀ kankan wájú ọlọ́ lọ́ba lójú òkú bíi ìwọ nìkan bá kó lójú wa nínú ń dùn lójú a ah, náà gùdù láyé lọba jí lọba rí bí ah, àwọn ẹni wa wájú tó ọba ti náà bá ṣìnà ojú oorun lọ ọgbọ. ṣùgbọ́n tó ọba tó ti ní ojú ayé tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà tó ọba ti níyàwó lé wọ́n lẹ́kùn pa ọ́ tó ọba jàpà ọ́ jẹ̀mí lára ọ̀sẹ̀ ẹ̀bù ara rẹ̀ ó lè débi pé <laughs> tó bá ti jọ́mi tó ọba rómi ọ̀sàwọ̀nà <laughs> kàngari tí olórí ibùsí tó wá jẹ́ jí lára ọ̀sẹ̀ ẹ̀bù ara rẹ̀ tó kù ni kò ní mú torí náà ẹsẹ̀ méjèèjì ibi abárè lọ tọjọ́ mọ́ sí náà ẹ aláwọn èèyàn ń torí pé wọ́n fẹ́ torí girlfriend wọ́n lọ àfẹ́ǹdì ìnáwó tí wọ́n ń ná owó tó pọ̀ dé fún ọlápẹ̀rẹ̀ ìwọ́n ọjọ́ mọ̀ àbàdàn ọwọ́ aparílé University of Lagos UNILAG nínú àwọn girlfriend bí ẹgbẹ́ ó wá ń ṣe backstage mo fẹ́ mú díẹ̀ díẹ̀ ni ó sì kú òǹbàdàn ó sì wọ mọ́tò lọ odidi Èkó torí girlfriend bí ẹ ṣe backstage gbogbo bó ṣe ń rìn lọ wọ́n ọmọ ọkọ̀ bó ṣe sùn náà níbo lẹ́ ń lọ mọ́ ń lọ gẹ́fẹ̀rẹ́ ní bá bí ọkọ̀ mọ̀nà pé ọ dájú oṣù ọ̀hún á kì í sẹ́wọ̀n ó lè jẹ́ pé mẹ́jọ ni ọmọ oníbàdé ní o bẹ̀tọ́ lọ́pọ̀ òun náà wà lọ pé tóun ọ̀bà aráyè kì í ṣe ẹ̀yìn public ati àti ẹ̀bá ti wà ń kọ̀rọ̀ òun ó ṣe o òun ó kí ó sì wọ ọkọ̀ lọ ọwọ́ ọkọ̀ tọ́ba lábẹ́rì tọ́ba kú sójú ọ̀nà ọlọ́run máa bà fi sẹ̀bíìlì máa dá fi sẹ̀bíìlì dínà fi sẹ̀bíìlì wà lẹ́ẹ̀kọ́lọ̀ ọmọ tí ń bẹ lẹ́mìí kí ló torí ẹ̀ lọ girlfriend mi ṣe bá dé kí láníyàn tó torí ẹ̀ lọ àwọn aláyọ̀ dábẹ́ lójú máa rí kí máa rí tí sẹ̀bí ìrìnà okú sójú ọ̀nà ìsìnà gbogbo ẹ̀yí tẹ́ mọ́kẹ̀lú ẹ̀rẹ́gbẹ́ bá dàtẹ́ kò súnmọ́ ẹlòmí kó nàìjíríà tí ó lọ UK yó lọ Cameroon yó lọ Canada yó lọ Ghana yó lọ Gambia yó lọ Switzerland torí kíni o girlfriend yẹn ṣe bá di àbó ń ṣèdánwó yó dẹ̀ gun bàálù owó tọkọ náà wasted rewardless kò sí ládàá tó ọba bá tún kú okú sójú ọ̀nà ìsìnà bó o lọ ó ń rojọ́ rẹ̀ wọ́n jú ọlọ́ ìlú ìwà lè má jẹ́ tíráàbù èèyàn gbàdúgbò ìbò nìbàdàn ó ń rẹ̀ ń lọ gbogbo bó o fẹ́ wọkọ̀ ọ lọ òórìn lọ náà ní wọ́n kà púpọ̀ òrè náà ni gbogbo bó lọ́wọ́ ojú ọ̀nà ìsìnà lọ wà torí náà ká sọ́ra gbogbo àní boyfriend girlfriend àárín lọ bí ìsìnà àbò ìsìnà kan náà àwọn ọmọ olóore ìwọ náà wá rìn lọ àwọn àwọn ọmọ afẹ́wó àbò òní lóòtẹ́ẹ̀lì anabi sallallahu alaihi wasallam anabi ni abẹ́ abẹ́ náà máa ń ṣe ìsìnà òun ni gangan ni ọwọ́ aṣọ nínú ìwáyà mi abẹ́ ìsọdìkù dáàdì àwòrán kàbíyèmọ abẹ́ ni ọwọ́ aṣọ bóyá ìsìnà yẹn máa dòdò tó àbí ọlọ́dì so tọ́ba ti wá rí network tó wá di wípé wọ́n penetrate wọ́n bá ń bára wọn sùn ó ti dòdò tó bá wọn ká ní ọkùnrin àtòbìnrin yẹn wọn àti ìwọlé ọkọ wọn ìléyàwó tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà wọ́n á bó ara fún wọn kí wọ́n fi bóra fún wọn bí lálọ́ ọgọ́rùn azani yàtò azani fájìlì ọlọ́run tó sọ ọ̀pọ̀ ẹ má lómi pankẹ́rẹ́ kan kòbókó àwùsá ẹ má kíní ẹgbà ọ̀gá máa ń fi skate máa ń fi awọ ẹran ṣe wọn ìgbà kan lò jálídà fájìlì dùn ẹnà wọn ní ẹgbà tí ó tọ̀rọ̀ ajá tó bá jẹ́rù pankẹ́rẹ́ lẹ fẹ́ lò irú àwọn ìtàwọn eléko máa ń lo àwọn tinú ogbó pàṣán tí tí ó ti gbó dáadáa tí wọ́n tún wá rẹ̀ nù omi tí ó bá yìí tẹ́ ó bẹ̀rẹ̀ rẹ̀ àbá ara rẹ̀ ó lè má lè má lè tó bá tún gbòòrò omi jọ́mi ìyọ́gbọ̀ gbò lọ ni ìlàwọ̀ èèyàn ṣe ń takò ṣẹ̀ríà ọlọ́run mọ́ sí wá lọ́ta ọlọ́run jàmáà àáfàá ní kálọ̀ ọmọ abẹ́ òun ni yọ́ sọ dòdòdò torí náà gbogbo àwọn ọ̀nà tìǹà ọ̀kan nínú ẹ̀ lọ́wọ́ o ká máa lọ ká máa mi gbogbo àwọn nǹkan ìkọ̀dá ọlọ́run náà afọ́

kèfèrí ó sì ń sọ pé ọ̀gá lànàbí sọ́lọ́lá àríwájú àfáà ní sáàrí ọkàn kan tó mọ́tọ́ káàkiri kò sí wà máa dáríkà kọ́lá ìléla òsọ́fẹ́ òmìnira ilé láàrùsọ̀ anábìlẹ̀ lè gbogbo lọ́wọ́ kí lọ tẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ aṣọ àáfàá ní ànábì lè ní ìfọwọ́ owó àwọn omi èmi ẹsẹ kí ni o èmi ìfọwọ́ kan omi kí ló fà máa sọ tó fà àwọn obìnrin wọ́n fẹ́ bá ànábì ṣe báyà báyà ni jẹ́kẹ̀ oath of allegiance àdìsí pọ̀ lórí ọ̀rọ̀ báyà tún nìsa àwọn ọkùnrin bá ànábì ṣe jẹ́jẹ́ ọlọ́dẹ̀dẹ̀ wa kùránù. sóyè lè ṣe sọ́tù mùtáàmà bẹ́ẹ̀ àtàwọn súra mi pé àwọn òní ṣe sì náà wà láẹ́bá wáyà yẹn ìdájáka mọ̀mìnà yùbá yí ìnáka aláàlá ìṣìríkínà bí láìṣà ìhà pé àwọn òní ṣẹbọ sọ́lọ̀ wà láyẹ̀ túlùnà ọ̀làdà hùn náà àwọn òní máa pa ọmọ àwọn mọ́ torí pé gbà ìsọ́bà ti bímọ obe wọ́n máa pa ni àwọn ò ní pọmọ àwọn wà láàyè nínú àwọn òsì ní ṣe kí yóò àwọn ò ní ṣe ìsìnà mọ́ wà láàyè àdínà bí bùtá ní yẹ́pùtà ní ìnà wú bẹ́ẹ̀nà ìdí ìnà àwọn òní máa ṣe ìsìnà àwọn òní máa mú wà bàjẹ́ wá tọkùnrin ní ọmọ rí ó àwọn ọlọ́dà rẹ̀ yá bá wọn ṣe ìjẹ́jẹ́ o fẹ́ wá rí ìgbà tó kan àwọn ọkùnrin dá ọwọ́ ọwọ́ jọ anábì ọwọ́ agbọ́wọ́ rẹ̀ lórí ọwọ́ wọn ọlọ́wà ni yàbù lọ́rí ọkọ̀ ìdí tí wọ́n bá ara ẹ̀wà ni ó tó bá lọ àwọn àdíjì tó sọ́wọ́ ìtumọ̀ sọ́bárí ẹ̀jẹ̀ òní pé Islam a ní ṣe nǹkan ní lẹ́yìn Islam torí pé ń ní ó ti gbogbo

ṣùgbọ́n sábà pé èèyàn ti sí prestige ah ìdèdè kan president bọ̀ lọ́wọ́ aláàtùmá sàbẹ kan lọ́wọ́ ànábì wà lórí ọwọ́ ẹ̀ fẹ́ẹ̀ pé ìyí ni àwọn yòókù náà wà ní ọwọ́ ànábì wà lórí ọwọ́ wa ọwọ́ ànábì ọwọ́ ànàkọ́mọ̀lá ọwọ́ lórí ọwọ́ wa ọlọ́run náà lọ́wọ́ òun ọbẹ̀ lórí ọwọ́ gbogbo wa ìgbọ̀ kà obì àwọn náà wá dá ọwọ́ wọn jọ ànàkọ́mọ̀lá ẹwọ bá dàbí ṣe jẹ́ ní ọlọ́run tó ọmọ ọlọ́pàá wà fáà náà níbi ká tẹ́ẹ̀kì ara wa náà à ń káwọn ọmọ obìnrin kéwú sọ́wọ́ rẹ ọmọ kan wọn ìwọ tíṣà tó wá ní nǹkan ọmọ obìnrin kéwọ́ fọ́ ọkọ̀ àwọn ọmọ ń gbá yà á ṣe ọ kí ọ ìwọ ọ ìwọ náà níbi kó rẹ o ti fẹ́ jẹ́ kí sùn ọmọ wọlé sí wọn náà lábá látara àwọn ọmọ obìn kálukọ́ ọmọ kọ̀tún ààrẹ anábì wá ní à àwúsùbìláì àwúsùbìláì nínú ṣe ìbára èmi èmi èmi anábì ọlọ ilé làwùsọ fún ìsà ìbáná bí sọ nǹkan pẹ́pẹ́ ní sọ ní pé èdè nìkan o ẹ̀yìn yòókù ẹ̀lẹ́ máa fọ́ kàn wá fún un ìtọ́ sọ ní pé gbogbo ẹni tó bá ti jọ́kọ̀ èmùsùlùmí tó fẹ́ jẹ́ ọmọ lẹ́yìn èmi tòótọ́ tó fẹ́ máa pẹ̀rẹ̀ ní alùsúnnà òdodo ara tí jẹ́ súnnà nù àfá alùsúnnà gbogbo àwọn ọmọ obìnrin tán kó sí ọlábẹ́ òsì bá wọn sùn èsì alùsúnnà bíi ìwọ lọ́wọ́ àmọ́ ẹlẹ́nìkan sí kéèké ìṣẹ̀ni ọlọ́run sẹ́ni ọlọ́run wá nílò báyìí ẹ́ onígbé ẹ̀sẹ̀ lásán ni máa fíyà ni tàwíìdì rẹ̀ dà sóye tàwíìdì rẹ̀ alákẹ́ tàwíìdì rẹ̀ ní pírọ́blẹ́mù náà làwọn ọmọlọ́mọ tó ń bá sọ ìkànsẹ̀lẹ̀ ń lu wáńdò ní àáfà àtẹ́lọ́mọ káwọn máa ń ké ọdẹ fọmọ mẹ́rin lóyún nínú òlú bàtàkì mo ti sọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa sábà sí máa nà wọn mẹ́rin nínú àwọn ọmọ tó fún lóyún ìkànnì ẹ̀ẹ́dẹ̀ tó jẹ́ pé ó sọmọ wa

wà láì fọ́bọ́mọ ọlọ́mọ sùn mọ́ dàmà báyìí tí kéèsì ẹ̀ dọ́dọ̀ wa ọmọ tó bá ṣe sùn náà kéèsì yẹn dọ́dọ̀ wa ó ní tó jẹ́ dọ́dọ̀ wa ẹ sọ́ra fún private teacher òfò tó wà sọmọ ní ọmọ wà ń kọ̀rọ̀ níjọ́ bẹ́ẹ̀ bá sílé yóò wu ọmọ yín láta kanlẹ̀ ẹ̀yìn mo ní òkú ọmọ yín wà ní js3 lẹ́yìn ọdún méjì ọmọ ti wà lẹ́sẹ̀ sù ọmọ ti gómó ẹwọ báwọn ọmọ wa fẹ́ tètè ìdágbà tó bá ti lè wọ js2 àbábùdá sì sì ẹ̀yìn onímọ̀ pé àná ti ti ń dàgbà o abẹ́ẹ̀mọ̀ ìjọ wò lábí wà lẹ́mọ̀ òwòjọ́ kan ọmọ wa ní mo tó ga àwọn ọmọ ẹgbẹ́ ti ga tó wà mọ́rí àmà tèmi nù lẹ́yìn ìjọ wò lábí ó ti ga ní ó fi jẹ́ ìdájá náà sì gan lọ àbí ó ti jẹ́ ìdájá lọ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ sọ́ra ó ti ga jọ lọ ó ti ga jọ rẹ̀ lọ àwọn ọmọ mi máa tètè bí bẹ̀ lọ èyí ò ní mọ̀ fáwọn ọmọ ìgbésẹ̀ yóò wọ́n tó ga kọ́ wá gba private tuta ọkùnrin òfò kan àbí ìsàtọ́mọ̀ àfọ́bọ̀ ìfásùnmọ̀ wọ ọmọ láta

tí gbogbo wa bá gbọ́ yé ọ̀rọ̀ wa máa lójútù èsù bá ọ̀rọ̀ ta fún wa àáfà nítorí náà bánàbí ṣe wá jẹ́ ẹni ọlọ́run bánàbí sọ́nà láàrin wa sálàm tó jẹ́ pé òun lọ́kàn rẹ̀ mọ́ jù ànàbí lè mẹ́ ibòmí lọ kẹ́nìkan wá ní ẹ̀yìn àáfà ẹ̀dẹ̀ máa ṣe bí ẹ tó ní mọ́ nìkan láàrin wa

ọkàn rẹ ti yàn màkà ọkàn rẹ pé yèké ọkàn òfò wẹrẹwò lọ́dà sórí náà ìmọ̀ ọbọ̀bẹ lọ ìmọ̀ ìdìbò bí ìmọ̀gbà wọn kẹ́yìn ẹ̀kọ́ dá o ànábì lè lè fọ ọkọ̀ mi èmi ìdìbò bí o ọlọ́ọ̀bá ni kí ànábì wa Muhammad ọ̀la ọ̀dà séèyàn lè ma ọkọ̀ ìyàwó lọ mo fẹ́ kẹ́ ẹ̀ dáhùn bàbá bàbá wa ẹ̀yìn ẹ̀ dàgbà sílẹ̀ àríwá séèyàn lè ma ọkọ̀ ìyàwó ẹ̀ lọ ìyàwó Aisha radiyallahu anha ìyàwó àdàbí àsàlá wàá nà Aisha radiyallahu anha àkọọ̀lá wọ́n ni ìyàwó Aisha ìyàwó olùgbàgbọ́ òdodo wọ́n ní wàlà wàlọ́ọ̀hì muhammad sad yàgò rasulillahi ọ̀kan owó obìnrin kan ní láyé ṣéyàwó tí wá lè sọ bẹ́ẹ̀ nípa wa jọmọ́ ẹ̀ dáhùn ní ṣéyàwó wá pẹ̀lú wa jẹ́ délẹ̀ àbáwa náà ní bùkátọ́ wa wà tó ṣá ọ̀rọ̀ àbó òde nígbà tí àwọn èèyàn máa ń sọ gbọ́n máa wà kọ́rọ̀ pẹ̀lú bí o kódà gbọ́n mi kan jò ní gánà fọ́ọ̀kù ní ò lè sọ pé wọ́n fọ́ọ̀kù o ìyá wa ìṣà ní wà láì mo fi ọlọ́ọ̀bùra àti kálukú wa náà ní

ó ti wà questionable ìyàwó ò lè pe wà láì ọkọ òun ò ọkọ mi kí lẹ mi ṣe ẹ wá lọ́gbọ́n fún ọkọ ọmọbìnrin yẹn gbá yà wà láì ọkọ mi ò lè bẹ́ẹ̀ kí wọ́n á àwọn parọ́ o ìyàwó ẹ̀ náà lóòótọ́ ṣùgbọ́n ìyàwó gan ẹ̀ ìmùsàn máa ń wò ló kó bá wọn àti káàfáà náà ní ẹ̀kọ́ lọ́wọ́ tó ti ń yọ̀ ní wùkẹ̀wùkẹ̀ tó ti ń fi báyà áta mo ti ń fura náà pé ó lájà pé yóò ti láwọn fáǹsì ọkùnrin kan tí wọ́n ti lọ pàdé rẹ̀ kọ̀rọ̀ sẹ́ni pàdánwò lé wà láì tí mò sọ ìtọ́ yẹ ká bá níyà ní wa ó ti wà pẹ́ ìyàwó ò lè pe wà ọkọ mọ́ ọkọ náà ò lè pe láì àyàwó ẹ wá wó jíjẹ ọlọ́run ما مست يد رسول الله صلى الله عليه وسلم يد امرأة قط olówó ànàbí ọ̀kan owó obe kankan irú bàbá bẹ́ẹ̀ bá ti yẹ jẹ rọ́ìrọ̀ àná wúyùbá yẹ ẹ̀hún náà lè kàlà ó ní sábà ìjọba bá wọn ṣe báyà àpẹẹrẹ bá wọn ṣe ìjẹ́jẹ́ fẹ́ni àwọn ọmọ sí lọ àwọn ò ní ṣe bọ àwọn ò ní pààyàn àwọn ò ní ṣe sìnà àwọn ò ní ṣe gbá àwọn ò ní ṣàwọ ànàbí ànàbí òkè máa wùjẹ yọ ọmọ sọ́bọ̀ níbi ọyẹ ẹ̀sọ báyìí wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀sọ wípé èmi àbí àwa afọlọ́nfẹ́lẹ́lì pé ìsìláàmù a máa ṣe agbàkọ́kà oṣù ní ọlọ́run ni àní ṣẹbọ àní pọ́mọ ọba fọ́sùn àní ṣẹgbá àní ṣàwo ó ní bìlkàlà bìmáza ọ̀rọ̀ lásánlá nàbí máa sọ ànàbí ìfọwọ́ kan àwọn obì á ọlọ́mbà ní kí ànàbí wa Muhammad sallallahu alaihi wa lágbájá wà láìmú trust ẹ̀ kò lè ṣe mànàmáná ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn náà àbá ní àlà fọ́lé àtàkìlá ìdásún ju àdìdúnà zàújáàtì ìsọ̀lẹ̀ ha bèbọ̀lá ìdánáwó ìsọ̀fẹ́hìnà ìkwánàwó àbá wa sheikh muhammad bin sọ́lẹ̀ al-munajjid wọ́n ní káwọn ọkùnrin kan lọ bẹ̀rù ọlọ́run àwọn èèyàn kan wọ́n máa wá trekking wọ́n kò bòyàwó wọn wọ́n máa bí dẹ́rù bàyàwó wọn pé tọ́ ọ̀bá ti lè bọ ọ̀rẹ́ mi lọ́wọ́ àbọ́ máa yá mi máa dá ìbọn tiẹ̀ máa kọ̀ lẹ̀ sẹ́ẹ̀dúró àwọn ọkùnrin lè lè fáírọ̀tì tí wọ́n ayé wọn jẹ́mọ́ sẹ́gbọ́n táàfà ń sọ yé àáfàá láwọn èèyàn kan wọ́n máa sọ fún ìyàwó wọn pé tọ́ ọba lóò lè bọ bọ́dà mi lọ́wọ́ o lè bọ chairman pátì wa lọ́wọ́ nígbà wọn ní àfáà kan tí wọ́n ti gbajúmọ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbé sunday lé lọ́wọ́ wọn náà gba kura ní ẹ̀ wọ́n wá gbé báyìí àbẹ̀tẹ̀ ń ọmọ òun òun tó kó lè fún lówó ìyàwó sì lò fún ìjà pé ẹ̀yìn ọ̀nà wọ́n bọ̀gá mi jó sọ̀pọ̀ àwọn náà fún alóúnjẹ kámọ́rù pé mo gba wèrè mẹ́sìn múdà ọ̀fẹ́ kan gba wèrè mẹ́sìn ẹ̀sìn rẹ ti bọ́nú obìnrin ọwá ní òru sóyé ọ̀fẹ́ ẹ̀sìn rẹ gẹ́fẹ̀ kan ti yòrò ní àgbàtíyàwó tó náà rò pé wọ́n bá ń dé èlò náà lọ ní òògùn owó ládàra dáńsì ọlọ́mọdé ọ̀rọ̀ wọn dà àwọn àníwò àwọn ọkùnrin báyìí fájú àtàkìlà tó bẹ̀rù ọlọ́pàá ẹ mọ́ tíyàwó ní lọ bí ẹ̀sìn wàyẹ̀ mbẹ́rù àlẹ́ ẹ̀yìn أن وضع حال وضعف من وراء ثوب لا تغني شيئا فهو حرام في الحالين àáfà aláwọ̀ kan tó wá fẹ́ dọ́gbọ́n sí àti parí báàbù o láì kan tó smart ẹ máa wo tán ṣe o wọ́n wà wá gàgà jàmọ́ ẹ̀jẹ̀ gbọ́ mi dáadáa o wọ́n wọ́n wà ló glove ọwọ́ mi ò obìnrin yẹn náà glove ló ṣe kí ni o. àwọn mi bẹ̀rẹ̀ aṣọ sàmì ìfọ́ọ̀tì ẹ̀ dáadáa aṣọ rẹ̀ ni mò ń fọwọ́ kẹfọ́ ka aṣọ rẹ̀ ní breast yẹn mo fẹ́ kan ìbára pẹ̀lú aṣọ ni ọwọ́ mi ò kan skin rẹ̀ gbogbo ọ̀fọ́ kan bí aṣọ ológlọ́ọ̀fù òfin kéde kan abẹ́ nìkan bí o ẹ̀yìn jáàbù bí o àlọ́ ọ̀fọ́ kan kọ̀ máa ṣẹ̀rí ka nígbà tí èsè ìyàwó ẹ̀ kìí sọmọ rẹ̀ kìí ka sísà rẹ̀ kìí ṣe ìyá rẹ̀ kìí ṣàwọn tọ́lọ̀ gbogbo ibi tí a tàhárímù mùsọ́fà àtìlùmọ́ra àti alàjìnàbí ìyà ká máa fọ́ ọkùnrin àbíbọ̀ obìnrin lọ́wọ́ èèwọ̀ ní ibi tó tán sí òun o ibo láti wá gbé tọ́bádọ̀sẹ̀ tí ń bọ̀ ọlọ́njẹ́ awàlàyé mọ́jà sí ìwọ lọ òun náà ni tàtọ́jú mara àti ẹ̀ńdà à à ọmọ ló pa fún àwọn nǹkan olóòórùn ń gbà bá fẹ́ jáde àbọ̀bá pàápàá tó bá ń rìn ibi táwọn ọkùnrin wà kọ́ wá lo nǹkan olóòórùn dídùn bó ṣe jẹ́ pé wọ̀lẹ̀ àyànjú ẹ̀ torí bára àwọn àdánwò pẹ̀lú lé òun tó nìyẹn àwọn obìnrin onípa fúnmù wọn ti wà táwọn náà láwọn ń soge àràmù ní obìnrin bàbá jọ mẹ́jọ àdísì tó wáyé lórí ẹ̀ a máa rí àlàyé tí àwọn onímọ̀ ṣe yọ ọmọ wà bẹ́ẹ̀ abẹ́lọ́run ọba àlejò ọlá gbogbo tá à ń sọ ìmọ̀sí ìbàlẹ́jọ fáwọn tá à ń sọ àwa tá ń pọ̀ mọ́sẹ̀ ìbàlẹ́jọ́ kú fún wa o à ń kà kò túmọ̀ sí pé má lè ka gbogbo wa ká lè máa tọ́ra wa ṣe ká lè máa sọ́mọ́tọ́ ọlọ́run ká lè jìnà sí haram ẹjọ́ ẹjẹ́ àgbìyànjú bá a fẹ́ ń sọ bá a fẹ́ ń bọ̀ ká máa jìnà sí ìyẹn ni ní èso ó ṣe máa bàjẹ́ ìyẹn lè ṣúṣe máa fòfo lọ́dọ̀ wa ọlọ́run jẹ́ kéṣù òfófó lórí wa ọlọ́run tó wá mú sí ní olùkọ́ jẹ́ ká kú sí mùsùlùmí lódò jẹ́ ká rí ọdún rẹ̀ gbogbo àràmù ó kéré tóbi ọlọ́ọ̀dì òdìrà fún àmọ́jà lè dé bẹ̀ ètò àbá ń ṣe ọlọ́ọ̀dì alè fílẹ̀ wájà lè máa ṣe fẹ́ nù wọn lọ subhanaka allahumma alhamdulilayi ashhadu